ẹ̀yìn èèyàn wa nílé lóko lẹ́yìn odi ápẹ́tà tí mo lò yìí ó jẹ́ kójú mi pupa òun ò tó yìí ọmọ dúdú ni mí o ṣùgbọ́n ó fáyìn rẹ̀ <laughs> happy sunday to you mo kí gbogbo wa pátápátá ní gbogbo bí tẹ bá ti ń wò mí lórí ìkànnì ọ̀gbẹ́ni Bobby Lawa àwa tá a wà ń lé lọ́jọ́ ìsinmi tó jẹ́ wípé àrísọ́ọ̀sì àràsàlátù <laughs> ẹ bá síbi ẹjẹ àjọṣe program o torí ọjọ́ ìsinmi lónìí ọjọ́ ìsìn olúwa ni ṣùgbọ́n gbogbo ibi tá a bá wà ìbá ṣẹlẹ̀ ìbá ṣe ṣọ́ọ̀ṣì àbá lọ sí àṣàlátù àbá sì lọ sílé ẹ̀sìn ìbílẹ̀ ẹjọ́ ẹ jẹ́ ká rí wípé a fi ẹ̀mí wa tọkàntọkàn a fi sin olúwa a dúpẹ́ lọ́wọ́ tó tún mú wa rọ́jọ́ òní tó tún mú wa ríra wa mo wà emotional láàárọ̀ yìí mo wà emotional gan torí mo pe ìpè kan láti bíjọ́ mẹ́ta pàfẹ́ fún èèyàn kan lówó kékeré kan tí ìyá wa láti UK ẹni tọ́lọ́run mọ̀ ẹni tí ọlọ́run ó bá mi kẹ́ tó sì ti ń kẹ́ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ní ká fún èèyàn kan ní five pounds tí mo sì mọ̀ wípé eh, ó sì wà lọ́wọ́ mi ṣùgbọ́n lè ní ẹ̀mí eh, ọlọ́run ní kí n fún èèyàn kan mo sì dárúkọ èèyàn yẹn àtìgbà yẹn eh, ni mo ti wà emotional nítorí wípé kí alẹ́ nìyẹn sẹ́ndì fídíò sí mi tán sì bẹ̀rẹ̀ sí ní ké tán bẹ̀rẹ̀ sí ní sunkún àwọn náà ti wà lórí program báyìí tí n bá lè gbé wọn wọlé màá gbé wọn wọlé nítorí pé wọ́n wọ́n ròyìn ẹnu fẹ́ bó ìdí tá a ṣe ń sọ wípé rèé pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ mọ́ gbàgbé lé ẹ má yọwọ́ kí là ń kó àwọn ọmọ nàìjíríà lé kò sí tán lè ṣe fún yín kò sẹ́ni tí ò ní ẹni tó ṣẹ̀ nílé gbogbo ẹni tó bá ti wà ń lu òyìnbó kó o lè mọ̀ rèèyàn ṣẹ̀ ṣẹ̀ ọ́ ní nàìjíríà ó lè mọ̀rẹ́ èèyàn sí ọ ṣùgbọ́n jọ ẹ má jẹ́ àtòrí ìyẹn ká gbàgbé àwọn ará nàìjíríà ebi ń pa àwọn èèyàn o àwọn èèyàn ń pass through a lot bẹ́ẹ̀ ni àwọn èèyàn ń go through a lot gan ní nǹkan kéékèèké tó jẹ́ wípé tá a bá fi sílé wọ́n ti mọ yìí ní ìsìn ẹ jọ̀ọ́ tẹ́lẹ̀ a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà náà ò mọ yìí tẹ́lẹ̀ bó o sẹ́ndì ordinary ten k sí wọn báyìí wọ́n á máa yín mú wọ́n á máa pòṣe ni wọ́n tiẹ̀ ní dúpẹ́ èmi ò tiẹ̀ ní kí ọ èmi ò tiẹ̀ ní sọ fún ẹ pé rí i ṣùgbọ́n sìn ẹ jọ̀ọ́ gbogbo àlàkọjá gbogbo experience yín tẹ́ bá ti rí lọ́wọ́ ọmọ nàìjíríà ń lé ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun tọ́lọ́ ń bùkún ṣe rí five pounds yín ten pounds yín ó máa ṣe nǹkan o ìdí tó yẹ kí n sọ bẹ́ẹ̀ ni pé láàárọ̀ yìí ah mo wà emotional ó sì ń wù mí bí ẹni wípé ká ní mo tún lówó lọ́wọ́ sí ni fún ara mi màá tún fi kún ìyẹn bàbá wa tí wọ́n ń jẹ́ ẹni ọlọ́run ò pa ó rí wheelchair náà wà Ah, ó ti rẹ̀ wọ́n díẹ̀ ó ti pẹ́ ṣùgbọ́n ọlọ́run fún wọn lókun àtagbára nínú ọkàn wọn pé àwọn náà ó dìde lọ́jọ́ kan ṣùgbọ́n kì í tiẹ̀ wá ṣe pé bóyá à ń dáwó fún wọn ṣùgbọ́n pòsíṣàn tán wà gbàtán bá mi sọ̀rọ̀ láàárọ̀ ó yà mí lẹ́nu nítorí mi ò mọ̀dí tí ọkàn mi kàn ṣe mú wọn láàárọ̀ mo kàn sí mo kàn sí Facebook láàárọ̀ yìí náà ni mò ń wò pé owó tán ní kí n fún yàn kó gbọ́dọ̀ di next month lọ́wọ́ mi Eh, èlò náà lówó òun five pounds aṣẹ́sílé bóyá ló wọ nine thousand bóyá eight thousand nine pátápátá ó pọ̀ ju eight thousand nine láṣẹ nígbà tó dé nàìjíríà ìyẹn five pounds o ṣùgbọ́n ara ọwọ́ ẹni tó bọ́ sí láàárọ̀ yìí eh, orí wheelchair náà wà eh, orúkọ wọn ẹni ọlọ́run ò pa lórúkọ wọn àwọn náà ti wà lórí program a ti send owó yẹn sí wọn ṣùgbọ́n ẹ jẹ́ n play fídíò kan tán kọ́kọ́ ṣe nínú omijé mo ti bi wọ́n pé ṣé mo lè lo fídíò yìí wọ́n ní mo lè lò ó nínú omijé ni wọ́n ṣe fídíò yìí. ẹ ṣe ọkọ ẹsà ẹ ṣe kọpẹ dúpẹ́ sá. ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá mi dúpẹ́ fáwọn náà ẹ ṣe kan sá ìnira òkèrè tó bẹ ní jẹ ti ẹ ṣe kan ojú ẹ ti sàn. ẹ ṣe kan ọlọ́run bá mi dúpẹ́ fún yín dúpẹ́ púpọ̀. n'agbagesa yi ɖe a eye ni tsitsi ni tsi dze ni tsi mu eba mi dukɛ lɔ mi sumu dukɛ lɔ eba mi dukɛ lɔ wɔ gɔ wɔ tsi wọ́n ṣeun ìdílé wọn ò ní dàrú ìlera ò ní jẹ́ tiwọn kò ní jẹ́ tọkọ wọn kò ní jẹ́ tọmọ wọn ẹni tá burú ọkàn tí ó kàn wọn ọlọ́run ní gbàbúrú bá ọlọ́run ní fáwọn ẹ̀dá máa yóò ní fàyè dààmú àwọn náà bí ó ṣe rí ní ọ̀làláhùláwọ̀lá kúwàtà ìlà abilà ìlà azim wọn ò ní ṣiṣẹ́ wọn ò ní ṣiṣẹ́ wọn ò ní ṣìrìn wọn ò ní sùn kákẹ́yìn wọn ò ní wákìsà kẹ́yìn aṣọ ìnira òkèrè ó tóbi kò ní jẹ́ tiwọn láéláé ẹ ṣe gan lọ́pọ̀lọpọ̀ sáà àdúrà tó ń fi ránṣẹ́ nìyẹn nínú omijé nínú ẹkún ni wọ́n ti ṣàdúrà yẹn mo sì mọ̀ pé láìpẹ́ láì jìnnà ẹkún ayọ̀ ló máa jẹ́ nítorí wípé mo sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ nílò ìrànlọ́wọ́ a ti sọ pé nípa àwọn tarúgbó ọ̀pọ̀lọpọ̀ ń bi mí yá wa má joyè gbé wọ́n pè mí lánàá láti US a ti ṣe ní bòńkẹ́lẹ́ ọ̀rọ̀ ti àwọn arúgbó àfẹ́gbé wá sórí ẹ̀rọ ayélujára mọ́ a ti sẹ́ǹdì owó tá máa fún àwọn arúgbó tá mú ìwọ̀nba wọn àti sẹ́ǹdì owó wọn sí wọn ṣùgbọ́n a ní gbé ọ̀rọ̀ arúgbó yẹn wá sí orí ẹ̀rọ ayélujára mọ́ ẹ mọ́ bínú gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ fún wa lówó gbogbo ẹ̀yin tẹ́ ti tó ti wà lọ́kàn ẹ mọ́ bínú ẹ mọ́ wulẹ̀ ṣòfò ẹ mọ́ wulẹ̀ ṣòpò fúnra yín níbi ìjùmọ̀ lórí ti arúgbó bóńkẹ́lẹ́ la máa ṣe é àfẹ́ gbé wá sórí ẹ̀rọ ayélujára mọ́ ó nídìí ẹ sì bá wa gbà bẹ́ẹ̀ ẹ máa ti bá sọ nǹkan fún yín mo fẹ́ kẹ́ máa gbà ń gbọ́ kẹ́ gbà bẹ́ẹ̀ pé tí Bobby fi lè sọ pé ó nídìí yẹn ó nídìí àfi ní ṣe lórí ẹ̀rọ ayélujára mọ́ àmọ́ ṣe ní bòńkẹ́lẹ́ eléyìí náà kọ́kọ́ sẹ́ǹdì sí mi tán dúpẹ́ lọ́wọ́ mi tán ni lémi kọ́ ni mo sẹ́ǹdì owó ìyá wa kan ní UK aláàánú kan ni ẹ̀jẹ̀ ń pè ẹ̀ ẹ̀yìn dààmú ọlọ́pàá wà pẹ̀lú yìí ìmọ̀ ọgbà tó mú un gòtò tó rí lẹ́fù nínú ilé ìlàrọ̀ yìí ọkọ mi ò lóko mo dúpẹ́ lọ́dọ̀ yìí mo dúpẹ́ lọ́dọ̀ yìí mo dúpẹ́ lọ́dọ̀ ìnira kẹrẹ tó mi kò ní jẹ tí náà ẹ ṣe kan ìdààmú lórí àyà lórí ọmọ ẹni rí o ẹni dààmú lórí ara yìí o lọ́wọ́ bá mi dó tì yìí o ẹni dààmú ẹ ṣe kan mo dúpẹ́ sáà ó ní ẹ o ẹ̀yin èèyàn wa bàbá ń sọ fún yín pé àwọn èèyàn ń pass through a lot ní nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a máa ṣàánú nínú ìwọ̀nba tá a ní náà ẹ jẹ́ ká máa ṣàánú ẹ mọ́kàn mọ́ aláàánú ló máa ń rí gbà ẹni tó bá ṣàánú lọ́lọ́run máa ń ṣàánú fún un toró sọ náà ó ní ẹni tó bá ṣàánú ló máa ráàánú gbà ìwọ̀nba tí wọ́n ń complain lé lórí yẹn ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí mi ò ní gbé wọn mi ò ní gbé fídíò wọn mi ò ní jẹ́ kán wá sórí àbí kí n gbé wọn wọlé ni jẹ́ ń wò bóyá ọlọ́run tún lè tara ẹ̀ tún ṣoore fún wa jẹ́ ń wò bóyá mo lè ah mi ò rí wọn bímọ o mi ò rí wọn bímọ ṣùgbọ́n lọ́rọ̀ kan àti send owó yẹn sí wọn ẹni tó bá tún fẹ́ ṣàánú kì í ṣàwọn nìkan la ní lórí ìkànnì yìí mo ti lọ wo àwọn èèyàn tó ń tẹ̀lé wa lórí ìkànnì yìí tó jẹ́ followers ẹ má bá mi love ẹ má bá mi like ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó kan àwọn tó wà lábúrọ̀dù lára kan wọlé wá torí five pounds ten pounds twenty pounds fifty pounds kò sélé tó kéré kò sélé tó tóbi a ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó nídìí ẹ̀ gangan tẹ́lẹ̀tẹ́lẹ̀ làwọn ọmọ nàìjíríà máa ń parọ́ ẹ eh, ẹ̀nà máa ń parọ́ gbowó lọ́wọ́ àwa tá a wà nílùú òyìnbó ṣùgbọ́n sìn ojú wọn ti clear eh, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ dẹ̀rẹ́ tó bá fún wọn níye kan wọ́n tún máa máa yàn fún ẹni pé àyè táwọn expect lọ́wọ́ ẹ̀ rè iye táwọn ṣe rè ṣùgbọ́n lọ́wọ́ yìí ẹ eh, lọ́wọ́ yìí kò sí iye tó fún ara nàìjíríà tí ò ní gbà lọ́wọ́ ẹ̀ tí ò dẹ̀ ní dúpẹ́ so ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ má jẹ́ ká fi torí bá a bá tá a bá dijú kọjá ẹni rẹ náà kọjá nídìí ara wa o ẹ mọ̀ sọ pé ẹ nídìí ọmọ nàìjíríà o kété tẹ́tí kúrò nàìjíríà mi ò nídìí ìlú yẹn mọ́ mi ò nídìí èèyàn kankan bẹ́ẹ̀ mọ́ kò di dandan kó jẹ́ bí ẹ̀ ìyá wa kan tiẹ̀ pè mí láti Canada ó kìlọ̀ fún mi gan lórí ọ̀rọ̀ ti àwọn ọmọ nàìjíríà tí mò ń ṣe yìí ẹ káàárọ̀ o. ẹ káàbọ̀ mi ẹ wà pa ẹ káàárọ̀. ẹ káàárọ̀ yẹ wà pa happy sunday. alhamdulilayi adúpẹ́ sá kí lorúkọ yín bọ̀lẹ̀ tí wọ́n pè wá. naija ni o ṣẹ̀sán àwọn ojú. ẹ fẹ́ bá wa dá sí tò ó yẹ bá wa dá sí. Ah, mo ní kí náà ni pé kú ètò náà ni bàbá mi. ó dáa ọlọ́run ó bá kì í. àránṣẹ́ ọlọ́run o iṣẹ́ yín ilé ọ̀nà yín kò ní dàrú o. àmì àmì. Ah, mo ní kí ni ẹ̀gbọ́n mi. ẹ ṣe God bless you. God sir. Uh, inú mi dùn irú nǹkan tèmi máa ń fẹ́ rí kan ṣàmọ́ kí mi mi ò owó owó owó yín kọ́ ni mo níìdì àdúrà yín àti kámọ́ kíra wa ṣé rí àwọn èèyàn nídìí owó èyí ọmọ nàìjíríà tí wọ́n ti ṣẹ̀ tán ọmọ nàìjíríà tán ti ṣe tán ti bóyin lójú tán ti fojú yín gbolẹ̀ ẹ jọ̀ọ́ ẹ fi èdénú ẹ fi èdénú ẹ má torí ẹ má torí dúdú fún kẹ ọ̀rá dé egun tí ẹ sì rí àwa táwa ń lo òyìnbó náà ó dàbí ọ̀rọ̀ òwe yorùbá tó sọ pé bí ọdẹ bá ròṣẹ́ ròyà tó bá pẹran kò ní í fèèyàn kankan jẹ ń tójú wa ń rí nílùú òyìnbó yìí gbogbo ibi tá bá wà Europe ní o Canada ní o US ní o yìnyín tó ń bọ́lẹ̀ ní ìsìn lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé kò easy kò easy kò easy náà náà ń sọ fún yín wọn fi discourage yín o tó bá sọ pé yìnyín yìnyín kò ṣe bẹ́ẹ̀ ṣé ń wò lọ́hùn o tá a bá wà ní nàìjíríà yìnyín máa ń fàìn lójú wa àwa náà fẹ́ rí ṣùgbọ́n kò sí kì í ṣe tó easy o ṣùgbọ́n àwọn ò ní discourage yín kò easy kò easy náà inú ẹ̀ la wà tá a ti ń pa ìwọ̀nba tá a ń pa tá a dẹ̀ tún ń ṣọlá ń bẹ̀ kò easy kò easy ẹ mọ̀ bọ̀ gbogbo ẹ̀yà wa kan ti ẹ̀ ṣàdúrà fáwọn kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí fáwọn ọmọ nàìjíríà pé àwọn tí wọ́n máa ń sọ pé àwọn ní ahun kọlọ́njọ kó bá wa fún wọn visa èmi náà tún àdúrà yẹn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wá ìwé ìrìnnà sílùú òyìnbó ẹ bá ń pín program yìí ẹ bá ń tẹ love and like ẹ káwọn èèyàn mọ̀ pa ti dé èmi náà fi àsìkò yìí mo tún fi gbàdúrà fún ẹ̀yin tí ẹ̀ ń wá visa ọlọ́run á fún yín o torí bàbá ṣe ń yọra wa tí kan kúrò tí kan kúrò nínú ìṣẹ́ nínú òṣì ó tún fi ń dáa ni torí àjọjẹ ló ń dùn àti pé béèyàn ò bá rẹ́ni bálà ọlà kì í yá ẹ̀yin náà débí o ẹ rí yìnyín o ẹ ṣiṣẹ́ nu yìnyín kì í sì ṣe yìnyín nìkan ló máa ń wà throughout the year kì í ṣe gbogbo throughout the year ni snow fi ń fọ̀ ooru ooru burúkú kan náà máa ń mú nígbà tí ooru bá mú ìgbà míì humidity máa ń wà tó jẹ́ pé kò ní sí afẹ́fẹ́ gbogbo ẹ̀ náà náà amúyín débí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wá láti travel láti japa ọlọ́run á ṣe fún yín láṣẹ ọlọ́run ọlọ́run á ṣe fún yín ṣùgbọ́n gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ ẹ máa ṣàánú àti ní nàìjíríà àti lókè òkun ẹ jẹ́ ká máa ṣàánú ṣó ti yẹn báyẹn àwọn ní ní discourage ẹnì kankan àní ní kẹ má wà torí yìnyín kò sí bí yìnyín ṣe lè tutù tó àwa tá à ń gbénú ẹ̀ náà ọgbọ́n tá à ń dá sí i lẹ́yìn náà bá dé ọgbọ́n ẹ̀ náà lẹ́yìn náà má dá sí i ẹ má yẹ kẹ́nìbọ̀dì discourage yín ṣó ti yẹn báyẹn àwa wà fúnra wa ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti sọ fún mi pé kí ni mò ń wá pẹ̀lú àwọn ọmọ nàìjíríà ìyá wa kan dìde pè mí afẹ́ lò tó two hours láti Canada pé ọ̀gbẹ́ni Bobby wọ́n máa bú ẹ lójú èmi náà sì mọ̀ ṣùgbọ́n ọmọ nàìjíríà náà lèmi náà ọgbọ́n làwọn fi ṣe nígbà tí rí ipasẹ̀ pé o fẹ́ bómi lójú wọ́n yà lé ọ̀dànù <laughs> àmì o ẹ̀yin náà ní jábọ́ ọládélé táíwò mo ṣàmì àdúrà mo gbé tó àdúrà mi so nídìí èyí mo fẹ́ encourage gbogbo àtàwà labroad àwọn èèyàn ń gò tòrò ẹ wóru bàbá wa ẹ̀ ń sìn orí wheelchair náà wà orí wheelchair náà wà wọ́n ní kò sí táwọn máa jẹ pé eight thousand nine hundred naira ìyẹn tó jẹ́ five pounds owó UK pé ó bọ́ sásìkò lára àwọn gan-an pé láti àná kò sí táwọn máa jẹ wíṣẹ àtàwọn ọdẹ wà ìyàwó àwọn tó tún tọ́jú àwọn wọ́n ní wọ́n tún kán lẹ́sẹ̀ abẹ́rẹ́ pógun ńlá ni wọ́n gbẹ̀sẹ̀ lọ́wọ́ ọkọ orúwíjì àti ọkọ wà ìyàwó náà sì rèé tó tún ń lọ tó ń bọ̀ tó ah, ìwọ ló dúró tì ìwọ ló lè dúró tì ìwọ ló ń ṣe ìtọ́jú ẹ̀ ìwọ ló ń káràmọ́ ẹ̀ àbí ó dáa á tún gbẹ̀sẹ̀ lọ́wọ́ tiẹ̀ náà. abẹ́rí God bless the giver and God bless the receiver too. a dúpẹ́ lọ́wọ́ yín ò yá wa wọ́n ní ká má dárúkọ àwọn ṣùgbọ́n wọ́n yọ orúkọ yín dá ìyá wa dúpẹ́ láti UK God bless you bẹ́ẹ̀ bá wà lórí ètò mi ò mọ̀ bóyá orúkọ tẹ̀ ń jẹ́ lórí ètò nìyẹn ṣùgbọ́n a ti fowó yìí jíṣẹ́ o. Uh, ń tà sí fún kò só di dandan afẹ́fẹ́ àdúrà wọn máa kàn yín lára ó máa bá yín gbogbo àlàkọjá tiyín náà ọlọ́run á dẹ̀ á fún yín ní àlàáfíà tó pé á fún yín ní àìkúbálẹ̀ ọ̀rọ̀ ìyá wa láti UK hello Ireyimika goodness God bless you adúpẹ́ dúpẹ́ dúpẹ́ inú mi dùn gan nítorí èyí ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà ń lo òyìnbó ẹ jẹ́ ká máa rántí ilé díẹ̀díẹ̀ ẹbí yín nìkan kọ́ lẹ máa ṣe fún o àwọn èèyàn ní ìdì ẹ worú ẹni tó wà lórí wíìchìá ìyàwó tó tún tọ́jú wọn kì í sì ṣe pé bóyá ń ṣiṣẹ́ kì í ṣe pé wọ́n ń gba pension ìyàwó yẹn kì í ṣe pé wọ́n ń tọ́jú wọn nìkan ìyàwó yẹn náà ló máa lọ bí iṣẹ́ ló máa lọ ṣọ́ọ̀bù ni ó pa owó wálé ni ó tún mọ́ ti bàbá yìí káàkiri ẹja tún bí ìwò bóyá ọlọ́run ó tún ṣe ń bí ẹja tún lọ́bẹ̀ yẹn obìnrin yẹn náà tún gba ẹsẹ̀ lọ́wọ́ ẹ̀ báyìí tán tún wọ́n tó ẹsẹ̀ lọ́wọ́ kò tí ì pẹ́jù gbogbo ẹni tó lọ́run bá sì fẹ́ lò a sì ní láti ran arákùnrin lọ́wọ́ tí n bá ti rí wọn lórí ètò máa gbé wọn wọlé bóyá torí àwọn ọmọ nàìjíríà tá a bá ti rí ẹni tí nǹkan ṣe gangan a kì í ṣipá láti ṣe ìrànlọ́wọ́ mo sì ti sọ lórí ètò yìí olówó kọ́ ló ràn yàn lọ́wọ́ Eh, ẹni tọ́lọ́run bá fi sí lọ́kàn ni kì í ṣe pé ẹ̀tọ́rí pé o jẹ́bí mi gbogbo ala lólówó nú ẹbí wa náà gbogbo ala lólówó nú ẹbí wa tá a bá wo ẹbí wa káàkiri kò sẹ́nìkan tí ò lólówó kò sẹ́nìkan tí ò léèyàn kan ṣùgbọ́n ṣẹ́rí tí olówó bá déèyàn kan tí tálákà pọ̀ ju olówó lọ ńgbà míì eh, ọ̀pọ̀lọpọ̀ ìgbà gbogbo wọn náà tálákà ni wọn nítorí wípé eh, olówó kan láàrin òtòṣì mẹ́fà ó tó sí ní gbogbo wọn torí ẹ̀ làwa ṣe ń gbìyànjú pé ká máa ranra wa lọ́wọ́ dẹ́n lórí ìkànnì kì í ṣe ọ̀rọ̀ ẹnu nìkan kì í ṣe ọ̀rọ̀ ẹnu nìkan àwa ò dẹ̀ ní season fún giveaway anytime tó bá ti fún wa lówó ká fún àwọn èèyàn la máa fún yín mo tún fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń fún wa lówó lórí ètò yìí bàbá wa ní UK God bless you ẹ mọ fún wa lówó dáadáa ìyàwó alájà Súnbọ̀ God bless you brother mi kan náà ní Nàìjíríà àpùntìgbà ah, dorúkọ wọn ẹ mọ bínú. God bless you wọ́n ti wọ́n ti kọ́ lẹ́yìn àníkó ṣáà ti máa ṣe déédéé ó ti máa bá ìgbà táìmù tí ẹnìyẹn bá nílò ẹ̀ kà fún wa ti owó yẹn sí wọn o ó dẹ̀ sì ku ìyá wa kan náà fún mi Animashaun wọ́n sẹ́ǹdì five k sí wa wọ́n ní ká fún èèyàn kan náà mo tẹ̀ ti fẹ́ pa gbogbo ẹ̀pọ̀ kí n fún bàbá ẹ̀ ṣùgbọ́n mo rí wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn kan náà sì tún wà lọ́kàn mi náà tó jóbìnrin lórí ìkànnì tó jẹ́ wípé Eh, àwọn náà wọ́n ní ìlà kọjá eh, ọkọ tiwọn náà ti ṣàìsí opó ni wọ́n eh, gbogbo ìgbà ni mo sì mọ rí gbogbo bí wọ́n ṣe ń ṣe àwọn la fún lówó lọ́jọ́ kan tó tún sáré sẹ́ndì nínú owó tá a fún wọn tún sẹ́ndì star ọkàn mi fáwọn náà so èrò pọ̀ tá a fẹ́ fún a ní di gívàsì o gívàsì gidigidigidi àwọn arúgbó àwa ti take care tibẹ̀ yẹn àti pé gbogbo ẹ̀yin ìyá wa kan tí mo ní kẹ́ ẹ sì fi owó yín sọ́wọ́ náà ẹ jọ̀ọ́ tẹ́ bá wo prógráàmù yìí tí ọlọ́run bá ní torí eléyìí tẹ́ ẹ fẹ́ fún wa tẹ́lẹ̀ tí mo ní kẹ́ ẹ fi sọ́wọ́ yẹn ó ní àdéhùn tájọ ní lórí ẹ̀ ó dẹ̀ ní àníyàn gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí ṣe máa ń sọ tẹ́yàn bá ní àníyàn lórí nǹkan ó ní àníyàn tájọ gbà lórí ẹ̀ tẹ́ ẹ pa lórí ẹ̀ tẹ́ fẹ́ fi sẹ́ǹdì owó yẹn mo kàn ní kẹ́ ní sùúrù ni ṣùgbọ́n a change àníyàn o bẹ́ẹ̀ bá ti fara mọ́ ẹ lè sẹ́ndì owó yẹn sí wa àwọn èèyàn nídìí owó gan-an gidi bẹ́ẹ̀ bá ti fara mọ́ àníyàn yẹn àníyàn tuntun báyìí pé gbogbo èèyàn la lè fún torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti pè mí pé arúgbó nìkan kọ́ kinní kan kọ́ àwọn èèyàn náà tí ò rúgbó ọ̀pọ̀lọpọ̀ wọn náà nídìí ìrànlọ́wọ́ gbogbo ẹ̀ lájọṣepọ̀ báyìí kò kàn ní jẹ́ arúgbó nìkan so a change àníyàn báyìí kẹ́ mọ́ sọ pé torí ẹ̀ mo ṣe ní kẹ́ ẹ mú owó yẹn dání èmi ò kàn ní torí pé ẹ fẹ́ fún mi lówó àìmọye àwọn èèyàn ìyá wa ti fẹ́ sẹ́ndì fifty k sí mi lánàá mo ní no ẹ̀dì mú ná ó yà wọ́n lẹ́nu gan pé a fẹ́ fún ẹ lówó oníkàdì mu ẹ̀dì mu àníyàn kan la ní lórí ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n a ti change àníyàn mo ní láti sọ fún yín kí n kárí yín along ohun tá a bá jọ ní àníyàn lé lórí la máa fowó yẹn ṣe bẹ́ńsìn àti change àníyàn àtàrúgbó àtọmọ kékeré o ó sẹ́ńtì ò nídìí ìrànlọ́wọ́ gbogbo wọn là á ṣe fún pátápátá ìyẹn ní àbẹ̀ yẹn ẹ jẹ́ asáré mẹ́nu ọ̀rọ̀ ẹ asáré kí àwọn tèmi èmi nìkan kọ́ ni mo wá sórí ètò ẹ mọ́ bínú ẹ jẹ́ gbogbo bẹ́ẹ̀ ṣe wọlé sórí ètò pátápátá eh, ọmọlàbákẹ́ olúwaṣèyí afẹ́ni god bless you musliu sọ́líù ẹni ọlọ́run pa bàbá wa tá à ń dárúkọ wọn nìyẹn torí ẹni tó bá máa parọ́ ló máa ní ẹlẹ́rìí ń wà lọ́rùn bàbá wa musliu saliu ẹni ọlọ́run pa àti sẹ́ndì owó yẹn sí ẹ jọ ẹni tó bá tún fẹ́ ràn wọ́n lọ́wọ́ torí ẹ ni mo ṣe gbé sórí wọn síta eh, ẹni tó bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ tọ́lọ́run bá fi sí ní inú ẹ jọ ká mọ̀ pápápá ká sáré ṣe eh, bí awo bàbá sọ̀nà tó wójú Sowoju Adekola Murphy, God bless you. Obiyomi Oluwagbemiga, God bless you. Owó ni kókó ọmọ Ìlọrin, God bless you, Ìlọrin ò ní bàjẹ́. Ọmọlàbákẹ́ Olúwaṣèyí Afẹ́ni, Prince Olúwatósìn, Ṣóyẹ̀wò, eh, Prince Olúwatósìn, Ṣóyẹ̀wò, ibẹ̀ ni mo dé àbí Onda, wọ́n tún ti gbé sá lọ. Sulaiman Ganiyat Odúfúnwà, God bless you. Emiola Bọ́lá Aminat, God bless you. Ọmọ Tọ́ṣọ́. Olamilekan, God bless you. Yeyoge Alaja Abike Cairo, God bless you. Aziz, Aziz Saheed, uh, God bless you. Eh, Àríyọ̀ ṣeun mo rí yín o, ṣọpẹ́ ti ẹbí lò mo tèmi o. Shekinat Àjọkẹ́ Owóyẹmí, mo dúpẹ́ lọ́wọ́ yín. Shitu Medinat, mo dúpẹ́ tẹ̀ wá. Olúfẹ́mi ẹbí Bolúwa ti fẹ́ mo dúpẹ́ tẹ̀ wá. Arẹwà Dáramọ́lá, God bless you, uh, God bless you too. Uh, Olúwafẹ́mi bí Bólú ti Bólúfẹ́mi Happy Sunday to you. Smile only MMA. God bless you. Uh, that's on the Facebook. Kò ti gbé lọ. Bímbọ́ Ọláyínká Amúríyìn Atókè Ọlá God bless you. Uh, Ọláréwájú Ọ̀kẹ́ Owó Ọ̀dẹ́gbò God bless you. Ọládélé Táíwò máa ń gbádùn yìí. Ọmọládé Tèmítọ́pẹ́ God bless you. Adébísí Dàda Àánú God bless you. Ọmọládé Tèmítọ́pẹ́ yà á dẹ̀ á mo ti rí i. Ah, Ireyimi Kaji, God bless you. Àjọkẹ́ Ọmọwùmí Ọmọlé Arógúndádé Kamaldeen Wálé mo rí gbogbo yín o. Bísọ́lá Oníṣemọ, God bless you. Olúwatóba Fúnmilọ́lá, God bless you. Àjọkẹ́ Ọmọwùmí Ọmọlé, my sister, God bless you. Arógúndádé Kamaldeen Wálé, mo rí yín. Jimoh Monsura Atogun Sanwo, Miss Black Shine, Ẹ̀wọ̀n Shine lọ títí láyọ̀, Shekinat, God bless you. Alhaji Rasheed, yusuf malo god bless you Titi títílayọ̀ ṣèkínà àti idris arígbẹ̀sọlá god bless you odúmọ̀sùn ọlámọjù god bless you lizzy j god bless you ọlá ẹni ọlá god bless you olúwadéyí akínọlá god bless all of you ah muslim sọlíù ẹni ọlọ́run ò pa ẹ ṣeun gan ni sà olúwa ló ṣe bàbá wa yẹn nìyẹn ẹ jọ ẹni tó bá fẹ́ fún wọn ní bòńkẹ́lẹ́ àyè wà ẹ fún wọn ẹ ẹ ṣe ẹ jẹun wà ká nọ́mbà wọn ẹ jẹ àfà ká nọ́mbà wọn síbẹ̀ ẹ jọ ẹ bá wa ṣe fún bàbá yìí láàárọ̀ èèyàn kan sọ fún mi good morning sir nbí ṣé ẹ fẹ́ fún wa lówó ni ẹ ń bá ti ní good morning sir owó ni kẹ́ ẹ sẹ́ǹdì sí mi òun ò rojọ́ láàárọ̀ yìí o ẹ jẹ́ ń fún yín lákàntì nọ̀mbà àwọn síbẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ ran bàbá yìí lọ́wọ́ tẹ́ ẹ fẹ́ ká mọ̀ ẹ jọ̀ọ́ bó mọ gbogbo owó tẹ́ ẹ bá fún wọn máa ròyìn fún wa orí wheelchair àná wà ìyàwó wọn tó sì ń tọ́jú wọn náà náà tún ti fẹ́ gba ẹsẹ̀ lọ́wọ́ wọn yìí wọ́n lẹ́sẹ̀ kan eh, wọ́n lẹ́sẹ̀ tún kan o àwọn náà ń sáré kiri gbogbo tán máa jẹ tán máa mu eh, ìyàwó wọn lọ́lọ́run fi ṣe gàrí tíra ẹ̀ ṣùgbọ́n ìyàwó náà náà tún ti fẹ́ gbẹ̀sẹ̀ yìí báyìí eh, two five two nine access bank. Oh, yeah. Yeah, <clears throat> Soliu Musliu. Àwọn òsì fi ṣe tẹ̀sìn gbogbo wa là ń ṣe fúnra wa lóòótọ́ mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fún wa lówó yìí kìrìsìtẹ́nì pọ̀ mùsùlùmí náà pọ̀ láàárín wọn so àfiṣẹ́lẹ́sìn mẹ̀sìn bí o ẹni tí àánú bá tọ́ sí tó yẹ ká ṣe fún la máa ṣe fún èwo tún lè léyìí báyìí a fẹ́ post nǹkan ọwọ́ ẹ funfun yanran yìí ah, kí la lọ tẹ. <laughs> ó dá yẹ̀yàn wa lọ́rọ̀ kan mo ti fi account number wọn síbẹ̀ Soliu Musiliu ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni gbogbo ẹni tí Ọlọ́run bá fi sí lọ́kàn láàárọ̀ yìí pápá jùlọ àwa tá a wà nílùú lókè òkun ẹ wa ẹ ṣàánú ẹ mọ́ bínú pa ń tọrọ lọ́wọ́ yín bó ṣe mọ́ rínu ẹ ṣàánú wa o lórí bàbá wa yìí mo wà emotional lórí ọ̀rọ̀ wọn gan láàárọ̀ yìí ó dà ẹ já mọ́ bá ètò lọ ń tá fẹ́ bára wa sọ lénìí ni wípé lórí ọ̀rọ̀ ìlú òyìnbó yìí náà tá à ń sọ ṣé rí gbogbo àwọn aráàlú òyìnbó tí àwọn ọmọ nàìjíríà tá máa ń rò pé bóyá mílọ́níà mílọ́níà irọ́ ni o ẹ má jẹ́ ká tàn yín o ìyàtọ̀ tó wà láàrin aláàráàlú òyìnbó àti nàìjíríà ìwọ̀nba kékeré báyìí ni o ìwọ̀nba kékeré n tó wà ń bẹ̀ ni wípé ṣẹ́rí ìgbádùn tí àwa ń gbádùn bíi ìgbádùn tó jẹ́ wípé à ń san owó ẹ̀ ní iná wà lóòótọ́ ṣùgbọ́n tẹ́ bá mọ iye tá à ń san lówó ná àti ẹ̀ gbọ́dọ̀ máa sọ pé ká convert ẹ̀ sówó nàìjíríà náà wàhálà la fẹ́ dálẹ̀ yẹn iye tá à ń san lówó ná iye tá à ń san lówó gáàsì iye tá gbogbo tí ó ń kówó lọ ń bì ṣùgbọ́n ìyàtọ̀ ń bẹ ní wípé àríṣẹ́ adẹ̀ ń rówó yẹn ìyàtọ̀ tó wà ń bẹ ní ọ̀pọ̀lọpọ̀ wa ò ní savings o ẹ̀fẹ́ gbòòtọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ò ní savings so torí ẹ̀ nígbà míì ọkàn tẹ máa ń ní wípé anytime tẹ bá ti para lóyìnbó anytime tẹ bá ti béèrè owó lọ́wọ́ ẹ̀ owó wà lọ́wọ́ ẹ̀ ó máa fún yín irọ́ ló wà ń bẹ o irọ́ ni o tẹ́ ẹ bá pè sí ìgbà tó ń gba sálárì ẹ̀ sílé mọ́ ìgbà tó ń gba sálárì torí kò dàbí ti nàìjíríà tó ń gba sálárì ní oṣooṣù ẹlòmíì ọ̀sọ̀ọ̀sẹ̀ ló ń gba sálárì ẹlòmíì oṣù tó ń gba sálárì gan kò ń ṣe last day of the month tó bá jóṣù wọ́n bá ṣe calculate ẹ̀ níbi tó ti ń ṣiṣẹ́ ni so bẹ́ẹ̀ dúró de ìparí oṣù tẹ́yìn mọ́ ń gbowó nàìjíríà wọ́n lè ti ná owó oṣù tí wọ́n tán ń bí bẹ́ẹ̀ pé sígbà tó gbowó oṣù gan-an ó lè mọ́ rí nǹkan kan yọ ó depend lórí expenses tiẹ̀ náà fún oṣù yẹn lóòótọ́ owó wa lówó lórí ń bí dáadáa one thousand uh, seven hundred and seventy seven ni a ṣẹ́ euro yẹn láàárọ̀ yìí five euro i mean five pounds láti UK tá a ṣẹ́ sílé tá a fún bàbá wa yẹn five ó kàn dàbí five naira Nàìjíríà òun ló wọ eight thousand nine hundred ní nàìjíríà yẹn owó yẹn lówó lórí lóòótọ́ ṣùgbọ́n eh, kéèyàn tó lè rí kó jọ bó bá ṣe ní à ń ṣẹ́wó lówó tó pọ̀ yìí sìn ọ̀pọ̀lọpọ̀ òrówó sẹ́ǹdì sílé a kàn ń gbọ́ sétí ni ọ̀pọ̀lọpọ̀ òrówó yẹn sẹ́ǹdì sílé èyí tá à ń sẹ́ǹdì sílé náà bóyá ń fáwọn èèyàn ni so ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà nàìjíríà náà ó ti ká gbogbo àbí ó ṣáà ti dá lójú wa báyìí gbogbo wa náà ti róòótọ́ wọ́n máa fún ẹlòmíì lówó kò ní lè dúpẹ́ kò ní lè sọ pé ah òun tiẹ̀ rí owó yẹn wàá fẹ́ béèrè owó lọ́wọ́ aráàlú òyìnbó wàá máa fọkàn sí iye tó máa fún ẹ ìwọ ni wàá máa fọkàn sí lọ́kàn ẹ pé iye tó tóun retí lọ́dọ̀ ẹ̀ rí is not right ẹ jẹ́ ká máa fàánú ẹni tó bá fàánú fún wa káà náà fàánú gbà kó fún ẹ ní one pound kó fún ẹ ní one dollar wàá gbà náà ni torí òṣìṣẹ́ owó sí lọ́wọ́ torí ẹ̀ ẹ ṣe máa rí ọ̀pọ̀lọpọ̀ aráàlú òyìnbó tó ń sá fọmọ nàìjíríà tó ń sá kò ní gbé kọ̀ nítorí pé premonition ni ni wípé owó wà lọ́wọ́ ẹ anytime irọ́ dẹ̀ ni ó lè máa lọ́sìn kan já tíkẹ́ẹ̀tì fún ó lè lówó lọ́wọ́ lóòótọ́ bẹ́ẹ̀ tó bá lọ gba traffic ticket ó máa sanwó ẹ torí ẹ̀ lòfin ṣe múlẹ̀ ń bí báyìí àìmọye owó míì tó jẹ́ pé olùwáròpọ̀ ti lówó lọ́wọ́ bẹ̀tọ́ bá máa gbowó yẹn lọ́wọ́ ẹ̀ padà báyìí ó lè jẹ́ tíkẹ́ẹ̀tì náà já fún ẹ ó lè lọ jáná níbi tó ti ń gbogbo traffic light tẹ́yìn fi ń ṣeré nàìjíríà yẹn kò rí bẹ́ẹ̀ ń bì oríṣiríṣi nǹkan ló ń gbowó lọ́wọ́ èèyàn ń bì báyìí ó lè lọ fáì tax o ti lè rówó jọ ní àárín ọdún o ti rò pé ó wà lọ́wọ́ ẹ kó lọ fáì tax tó jẹ́ pé ìwọ wàá tún san wàá tún jẹ gbèsè lórí tax lórí owó owó orí so ẹ kọ́kọ́ lọ mú ọkàn kúrò ń bẹ̀ tẹ́ bá fẹ́ káwọn aráàlú òyìnbó máa ṣe fún yín ẹ lọ mọ́kàn kúrò nù pé iye báyìí ni mò ń retí lọ́wọ́ ìwọ kọ́ ló máa sọ iye tó ń retí lọ́wọ́ ẹni tó fẹ́ fún ẹ lówó ìwọ kọ́ ló máa sọ ẹni tó ní owó lọ́wọ́ ẹni tó fẹ́ fún ẹ ló máa fún ẹ tọ́lọ́n bá dẹ̀ ṣàánú kò sí gbogbo ẹlòmíì náà ṣì ń parọ́ ẹlòmíì àmú mú sítórì lẹ̀ kò sí sítórì tó lè múlẹ̀ sìn lọ́wọ́ lọ́dọ̀ aráàlú òyìnbó iye tó bá máa fún ẹ ló máa fún ẹ wọ́n ń ṣàwó o nínú snow kò àṣàwó nínú snow àṣàwó lójú ọ̀run ìlú òyìnbó gan ò rí bí ti tẹ́tẹ́lẹ̀ mọ́ but àfi discourage anybody kò rí bí ti tẹ́lẹ̀ mọ́ kò rí bí ti tẹ́lẹ̀ mọ́ ṣé nàìjíríà náà rí bí ti tẹ́lẹ̀ mọ́ gbogbo ẹ̀ náà ló ń worst but àwọn ilé ìṣì ní grip over economy wọn tẹ ẹ bá dé ibi tó ń da lẹ́nu sí ẹ máa mọ̀ wípé ó yàtọ̀ síra wọn ibi tó da ẹ bá mi tilẹ̀kùn ẹjọ́ ibi tí wọ́n ń da ilẹ̀ sí ẹ máa mọ̀ wípé ó yàtọ̀ síra wọn àwọn eléyìí ò kí ń da ilẹ̀ eh, èèpo àbí nǹkan ti píìlì nù oúnjẹ tó bá ti fẹ́ bàjẹ́ báyìí inú ilẹ̀ lẹ́tí máa rí so ìyẹn ni ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ ibi ìwọ̀nba lè bí mọ̀ ṣùgbọ́n ibi ń pa àwọn èèyàn nàìjíríà ẹ̀ẹ́n eh, tó sì ń jẹ́ kára lóyìnbó mọ blọ́ọ̀kì nọ́mbà tó mọ kó mọ fẹ́ gbé nọ́mbà yín ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn victim ni wọ́n ó báyé sọ̀rọ̀ yìí tí ò jẹ́ kí ọ̀pọ̀ aráàlú òyìnbó fẹ́ sọ̀rọ̀ nìyẹn tó máa ń jẹ́ kẹ́lòmíín sá nìyẹn pé a tó bá ti rí nọ́mbà nàìjíríà báyìí bùkátà ni Bukata ni tó bá ti rí nọ́mbà nàìjíríà so ẹ jẹ́ kára méjèèjì ká balance ibẹ̀ yẹn torí ẹ̀ láràlú òyìnbó ṣe ń sá èyí náà àmọ́ ìgbà tẹ́mi wà nàìjíríà mo sì máa ń bá àwọn aráàlú òyìnbó sọ̀rọ̀ máa ń bá àwọn aráàlú òyìnbó sọ̀rọ̀ torí mi ò ní tọrọ owó lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ọjọ́ tí bá tọrọ ó ti mọ̀ wípé mo ní ìdí ẹ̀ ni ó ti mọ̀ pé mo ní ìdí ẹ̀ ni pé àpọ̀bọ̀ ah, yìí ṣùgbọ́n aráàlú òyìnbó tó bá ti jẹ́ pé owó ìgbà náà tó bá ti pè é ó fẹ́ tọrọ owó ni ó pé kó kiri ó pé kó ní ẹlẹ́ńbẹ̀ ń wo mo fẹ́ kàn ní kí n ṣe kinní sí ni ò kí n ṣe ẹ lò sí o kò wálé tàbí kó orí èèyàn tó ń lọ sí ìlú òyìnbó níbi tó wà kó tiẹ̀ sọ wípé o fẹ́ fi irú lásán à irú ni ó ká mọ́ mi lọ́wọ́ o mo sì mọ̀ pé ẹ kì í ráwọn kì í ní ìrà lọ́hùn o ẹ mo ti bọ́ pákéjì irú o bó tiẹ̀ ṣe ní five thousand irú gbígbẹ wọ́n ń tarú gbígbẹ ń sìn mo rí èèyàn kan tó ń bọ̀ ni mo ní kí n fi ránṣẹ́ sí ẹ o mú wá mú wá mú wá mú wá mú wá mú wá mú wá mú wá mú wá mú wá mú wá nìkan ìwọ náà mọ̀ mú wá mú wá nìkan ló mọ̀ kò sáǹfààní tó lè ṣe then àwọn aráàlú òyìnbó náà ti wá gbọ́n wọ́n ti rí wípé ẹni tere èjì tere ẹlòmíì kì í ṣọwọ́ èèyàn kan ló ti ń gbà láti nàìjíríà ó láwọn aráàlú òyìnbó tó pọ̀ ó láwọn ọ̀rẹ́ ń bẹ̀ tó bá gba five pound lọ́wọ́ ilé á gba ten pound lọ́wọ́ ẹ̀ ẹni tó ní ní US á gba fifty dollar lọ́wọ́ ẹ̀ ẹni tó ní ní Europe ó lè gba ten or twenty euro lọ́wọ́ ẹ̀ tó bá fi máa papọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín gan fi ń kọ́lé aráàlú òyìnbó bí tí ò tí ì nílé aráàlú òyìnbó mi ò ní ilẹ̀ débi kó máa nílé tó ń jẹ́ káwọn aráàlú òyìnbó náà ya ohun rèé wọ́n ti gbọ́n everybody ti gbọ́n kò sí bèbí mọ́ kò sí bèbí ń Kingsway mọ́ bèbí ti ṣẹ́jú everybody ti gbọ́n but ìwọ́n tó bá máa gbà lọ́wọ́ aráàlú òyìnbó wọn náà fọgbọ́n sí ẹ má gbàgbé nọ́mbà tí mo fi síbẹ̀ yẹn bank account bàbá wa ni ẹni tọ́lọ́run bá bù sí àfẹ́ Eh, káwọn náà kínú wọn dùn eh, eight thousand nine hundred tá a sẹ́ndì sí wọn yẹn kò dín nǹkan kan rárá rárá torí baálé ilé ni wọ́n ṣùgbọ́n nígbà tí ọlọ́run sì gbèsè ẹ̀dẹ́ tó ní bó ṣe máa rí nìyẹn ẹ jọ̀ọ́ ìyàwó wọn tí wọ́n tún ń to ẹsẹ̀ fún yẹn ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ enítere èjìtere àápògójá lọ́jọ́ kan so ẹ̀yin aráàlú òyìnbó náà a ti sọ ti àwọn ará nàìjíríà fún ẹ̀yin aráàlú òyìnbó ẹ̀jọ̀gùn omi ẹ̀jọ̀gùn omi ẹ jẹ́ ká máa ṣe fún wọn ní díẹ̀díẹ̀ tọ́lọ́run bá fún wa nípa n tó máa ń jẹ́ káràlú òyìnbó òfẹ́ ṣe náà ni pé a lè fún wọn ní ten thousand a lè fún wọn ní five pounds nísìn kán máa ní kò tó àwọn a lè fún wọn ní ten pounds nísìn kán máa ní kò tó àwọn ẹ mọ̀ wulẹ̀ fún wọn directly ẹ kó wá sọ́dọ̀ tiwa wọ́n mọ̀ yìí àwọn èèyàn tiwa lórí ìkànnì wọ́n mọ̀ yìí ẹ wo bàbá wá tá fún eight thousand naira wọ́n kàn ń ké wọ́n ṣàdúrà ṣàdúrà ṣàdúrà wọ́n ń ké ni ẹ̀jẹ̀ tún plé ẹlẹ́ẹ̀kan sí wọ́n ṣàdúrà ṣàdúrà ṣàdúrà wọ́n ń ké ni ẹ eight thousand naira baálé ilé baálé ilé account number ní kí mi ní kẹ́ o tajudeen kazeem olúwafẹ́mi account number mi ní kẹ́ ẹ béèrè owó là ń gbà sìn ẹ sì fi ọ̀rọ̀ nọ́mbà lẹ́nà ẹni tó bá fẹ́ fún mi lówó ẹ gbà account bàbá yẹn ẹ jọ ẹni tó bá fẹ́ fún mi lówó ń sìn owó ni mò ń gbà ẹ mọ́ béèrè account number mi àmì ẹ mọ́ béèrè whatsapp number mi account number ni à ń sọ ọ̀rọ̀ afẹ́pù èèyàn tẹ́ bá ti mọ̀ pé owó lẹ fẹ́ fún mi. ṣùgbọ́n ẹni dáàbò ẹni dáàbò ọlọ́wọ́ àbúrò yìí èmi ọgbà tó kún gbòtò tó rí lẹ́fún lórí ilé ìlàrọ̀ yìí ah! ọgbà mi ò lóko ìmọ̀ dúpẹ́ lọ́tọ̀ yìí pẹ́rẹ́pẹ́ lórí eight thousand nine lórí eight thousand nine lórí eight thousand nine làdúrà pọ̀ tó yìí omijé so ẹ jọ̀ọ́ ẹ̀yin aráàlú èbó ẹ ẹ ṣàánú wa ẹ̀yin tèmi ní UK mo mọ̀ pé mo ní ẹ̀yin tèmi ní US ẹ̀yin tèmi ní Canada ẹ̀yin tèmi ní Madrid Spain ẹ̀yin tèmi ní Europe ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa bàbá yìí nìkan kọ́ la fẹ́ ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà ńlẹ̀ ṣé rí five pounds tí àwọn èèyàn kì í dúpẹ́ fún tẹ́ bá fún wọn yẹn ẹ fà wá àwọn èèyàn tí wá bí wọ́n mọ̀ pé wọ́n mọ̀ pé dá ṣe rí ten dollars tẹ́ máa ń fáwọn èèyàn ìyá tó tẹ̀ fẹ́ fún wa ní fifty wọ́n rè tún bẹ̀bẹ̀ pé ẹ sá fún wa ní nǹkan kan nù ẹ̀ àníyàn ti change ní lóòótọ́ màá pè wọ́n lẹ́yìn program iye tí n bá tún rí gbà màá tún wá fẹ̀yìn tèmi ṣùgbọ́n mi ò ní pé public ní báyìí báyìí bí mo ṣe mú bàbá yẹn a tún máa sẹ́ǹdì míì dáwà tún ti rí gbà á tún sẹ́ǹdì míì sí yín bàbá bó bá sì wà káàntì yín tó jẹ́ láti ọ̀dọ̀ èèyàn wa ń bí ẹjẹ́ àmọ̀ olóòótọ́ ni bàbá yẹn torí ẹ̀ ẹni tó bá fẹ́ fún èèyàn kó fàánú ṣe é ẹni tí ó bá fẹ́ gbà náà kó fàánú ṣe wọ́n tí wọ́n ti kọ́lé yín o àti máa ń sọ lórí ètò yìí àmọ́ra wa tabaríra wa àwa ò dẹ̀ kì í ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ dànù ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ dànù ni wọ́n á wá wọ́n á wá excite yín wá fún yín ní wọ́n sọ̀rọ̀ tó mọ́gbọ́n wá ṣùgbọ́n kò sí ìṣe nínú ọ̀rọ̀ wọn àwa ń fìṣe sí adẹ̀mákógojá lọ́jọ́ kan lórí ètò yìí torí orí ètò yìí náà aláàánú àtẹni tó ń wá àánú a máa pàdé ara wa a máa ṣe pẹ̀kínpẹ̀kí tó dẹ̀ máa yà yín lẹ́nu wípé ah lórí ètò bọ́bì la mà ti mí ti ara wa orí ètò bọ́bì ni ọlọ́mà ti rán aláàánú mi sí mi bó dẹ̀ ṣe máa rí nìyẹn láṣẹ ọlọ́run àwa ò kàn sọ̀rọ̀ dànù ó máa ń kan mi lára ó máa ń dùn mí Ah, bọ̀bọ̀ ìkọ̀kan lórí ọ̀rọ̀ nàìjíríà ọ̀rọ̀ nàìjíríà gan èmi gan ti fẹ́ gbẹ̀bí lórí ẹ̀ ìgbà kan ni mo gbé lórí tí mo ní à ah, nàìjíríà máa dá ìgbà kan mo tún padà wá mo ní ah, à pẹ̀lú àwọn tá a tó wà ń di kínní wọn nàìjíríà ò lè dá o ṣùgbọ́n sì mo tún ti mo tún ti mẹ́lò torí kò sí tí ò lè dá tọ́lọ́run bá ti lọ́wọ́ sí kò sí tí ò lè dá ẹ jọ̀ọ́ tábà sì ń pariwo nàìjíríà àwọn èèyàn wa yìí náà ni ìyá wa Umar Saheed àsìkò tó tí mo fẹ́ fún tí mo gbọ́dọ̀ ní nọ́mbà yín mo ti miss yín jù láti tó oṣù kan báyìí mo ti ń wá yín ẹ we are doing well how are you too ma bó o US mo ti ń I need that your number now I need your number mi ò mọ̀ bóyá ní nọ́mbà mi lọ́wọ́ but let me give you let me give you my number fún gbogbo ẹ̀yin tí ẹ bá ní ẹ kí n fi nọ́mbà eléyìí síbẹ̀ nọ́mbà tí máa ń lò lórí facebook so máa wá tẹ bá pè mí ìyá wa máa wá fún yín ní my original number gangan uh-huh. máa wá fún yín ní my original number gangan but let me put this now. God bless you ma. Tó tó jọ́ mẹ́ta, mo mo ti mí sí yín gan o mo ti mí sí yín gan where is it ok ẹ jẹ́ kí n post ẹ̀ síbi tẹ́ ti sọ ok yẹn ẹ̀yin tẹ́ ń béèrè nọ́mbà mi náà you can use this ẹ̀yin tẹ́ ń béèrè nọ́mbà mi ẹ lè lò ó ló ń ṣe kínní ìnáwó. Kom in. Ẹ bá wa ran bàbá wa lọ́wọ́ orí wíìtì àná wa o, ẹ ṣàánú wa, ẹ ṣàánú wa, ẹni tọ́lọ́run bá fún. Láti ẹni tọ́lọ́run bá fún ní ipá láti ṣèrànlọ́wọ́, ẹ ẹ bá wa ṣe fún wọn. One, two, mi ò mọ tó ń ṣe fóònù yìí. ṣé mi ò ní fẹnu pé báyìí mi screen yìí o sleep ṣé yìí ń gbọ́ mi ṣá ń bọ̀ máa keyboard yẹn ò tẹ̀ ìdè mọ why irọ́ lè ṣùpá irọ́ ni sàtánì pa wọ́n ti ní káyé pé sàtánì lè ṣùmọ̀. kí n pe nọ́mbà ẹ̀ plus one five six kò lọ lórí kìíní bíbá plus one five six. plus 156 4224